ó máa ń bá àìní aláìní pàdé amen kí ni mo sọ ẹ jọ nítorí ọlọ́run ẹ fọkàn sí bíi àkókò tá a ní ká tó lọ sinmi fún ìṣòro iṣẹ́ àkókò tó pọ̀ mo ti sọ fún wa àní kánjú ṣe mọ̀ pé àkòrí tá a wà lórí ẹ̀ ó àpènìkíni ta ló fẹ́ sọ fún wa àwọn ẹ̀kọ́ Jésù ibi tá a dé lórí ẹ̀kọ́ yẹn ó ní pé Jésù jẹ́ olùkọ́ni ṣe mọ̀ pé ibi tá a dé nìyẹn now ó wá ní ìwà kan ìwà yẹn ni pé Jésù máa ń bá ìní èèyàn pàdé but ọ̀nà méjì ló máa ń gbà ṣe ọ̀nà méjì ló máa ń gbà ṣe are you on the app and your network is okay uh, no problem you don't do any other thing on it you uh, eh, amen. Eh. amen ẹ má connect wifi tọ̀hún yẹn praise the lord ọ̀nà méjì ló máa ń gbà báyìí ní èèyàn pàdé nígbà tí ó ṣe alábàápàdé obìnrin opó náìní tí ọmọ rẹ̀ kú lọ́jọ́ yẹn jésù ń lọ ń lọ ẹ̀ ni àtòun àtàwọn ọmọ ẹ̀ yẹn wọ́n ń tìlú kan kúrò wọ́n ń lọ sílùú míì but mo kíyèsí nǹkan kan pa jésù n téèyàn ń rò lọ́wọ́ téèyàn ò tí ì bá sọ ó mọ̀ pé èèyàn ń rò ó ìbànújẹ́ téèyàn ní lọ́kàn rẹ̀ téèyàn ò tí téèyàn ò rẹ́ ni bá sọ Jésù mọ̀ pé ìbànújẹ́ ìbànújẹ́ yẹn ó wà lọ́kàn wa ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ ní Isaiah chapter sixty five ó ní ká tó rò ká tó ké pè òun á ṣe kí ni òun máa dáhùn ká ẹ tó ké pè mí màá ti gbọ́ ó ti mọ̀ nínú ara rẹ̀ wípé òun fẹ́ rẹ obìnrin yẹn lẹ́kún ló jẹ́ kó gba ibẹ̀ nínú ìwé Luke chapter nineteen ìwé Luke orí kọkàndínlógún ó ṣe jẹ́ pé ọ̀nà ibi tí sákèwù ti gun orí igi ó ṣe jẹ́ pé abẹ́ igi yẹn ni Jésù máa gbà kọjá Jésù ti rí ìpòǹgbẹ ọkàn rẹ̀ pé ó fẹ́ rí òun iṣẹ́ àtiwá Jésù ni kó máa bá ìní pàdé ẹ wo nǹkan tí Ọlọ́run fi hàn fún màmá pé ní ọ̀sán àná wọ́n láwọn rí pé ṣé ọ̀sán àná àbọ̀sẹ̀ ọ̀sán àná wọ́n láwọn àwọn rí nínú àlá yẹn pé ókè ìgbà tí mo pè yín ni lẹ lọ sùn èmi pè wọ́n pé kọ́n má bínú à ń bọ̀ o à ń ṣàtúnṣe nu mọ́tò ni o yẹn gbà tá wà wà lábẹ́kúta so owó dé làwọn dé wà a ní láti lọ gbé wọn lówó dé ká tó máa bọ̀ ń bí praise God gbàtà máa fi dẹ́nu bọ́dà lánàá ilẹ̀ ti ṣú adébí bóyá bíi aago mọ́kànlá lálẹ́ láṣẹ débí amen so jésù ti mọ̀ pé ayé wa nílò kóun wá gbìn nǹkan síbẹ̀ ló ṣe farahàn wọ́n pé ọ̀ya àgbàdo náà dà tá a fẹ́ lọ gbìn mo ń bẹ nìkọ̀ọ̀kan yín olúkúlùkù ẹja ni lọ́kàn pé kò sí ẹni tó bá ṣe rí kó hallelujah. so ọlọ́run mọ̀ wípé nǹkan kan ń dùn ẹ́ lọ́kàn. jésù mọ̀ pé nǹkan kan ń dùn mí lọ́kàn ó máa ń ṣẹlẹ̀ sóní wàásù náà tó jẹ́ pé bó o ṣe fi lé sí ń gbà míì o gbọ́dọ̀ má déwájú ìjọ sọ̀rọ̀ ọlọ́run bó o ṣe ń sọ̀rọ̀ ọlọ́run yẹn tó ń darí àdúrà nìwọ náà máa fọkàn gbàdúrà olúwa tí mo fi sílé yẹn bá yanjú ẹ o bá yanjú ẹ o dẹ̀ ń wàásù lọ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa so ìdí ni ẹ̀tọ́ Ọlọ́run fi bá wa dá májẹ̀múnú ṣèrànṣẹ́ pé àròyé òun máa fetí kan bá wa lò wípé etí tó máa máa gbọ́ gbogbo àròyé ọkàn kálukú wa lórúkọ Jésù bó ṣe ń gbọ́ a máa dáhùn amen so ìwà Jésù ni kó máa bá gbogbo àìní pàdé lọ́jọ́ yẹn ó kàn sọ fún àwọn tó rú pósí yẹn pé ẹ sọ pósí kalẹ̀ wọ́n dẹ̀ sọ kalẹ̀ ó níbi tá à ń lọ o wọ́n dẹ̀ sọ pósí yẹn kalẹ̀ ọmọ ẹyọ kan so tẹ́nìyẹn bí náà nìyẹn ó túmọ̀ sí pé tí wọ́n bá ti sin òkú ọmọ yẹn ẹnìyẹn ò lọ́mọ láyé mọ́ a kàn tún máa fetí gbọ́ ni so yé wa ṣá a kàn tún máa fetí gbọ́ ni so òun náà a máa rántí pé òun máa bímọ rí i so ipò àìnírètí yẹn ni jésù ti rí ó dẹ̀ fẹ́ báyìí ní ẹ̀ ló ṣe gbabẹ̀ so mo fẹ́ kí kálukú wa ní lọ́kàn gẹ́gẹ́ bí màmá ṣe sọ fún wa pé èṣù ń bọ̀ o ká níyẹn lọ́kàn ká má gbàgbé ẹ̀ òótọ́ ni gbogbo ibi tọ́lọ́run bá ti ní ọkàn pé òun fẹ́ lọ dára báyìí níbẹ̀ ìgbà tọ́lọ́run bá mi sọ̀rọ̀ ọjọ́ dàn pé à bóyá bíi bíi ṣé kò ti ní tó bí ọdún méje báyìí ọdún márùn-ún lọ́lọ́run ti bá mi tó ti ń bá mi sọ̀rọ̀ jọ̀dàn pé oníṣẹ́ṣe ń bẹ̀ oníṣẹ́ṣe lágbègbè yẹn oníṣẹ́ṣe lágbègbè yẹn ṣe lèmi rò pọ̀jọ́ dàn gangan gbà tó di ọdún tó kọjá tó máa sọ ibi tó máa jẹ́ gangan ló jẹ́ ó kàn ní olórùlé kan lòun ń sọ. ọ̀rọ̀ Republic of Benin eh, ilẹ̀ olómìnira Benin tá a wà yìí ọlọ́run ti sọ tipẹ́ ó bá mi sọ ó bá màmá sọ ó ránṣẹ́ ó sọ ọ́ time without ó sọ ọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó sọ ọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo èrò ọkàn gbogbo èrò ọkàn tèmi ni pé àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè ilẹ̀ olómìnira Benin ọ̀dọ̀ wọn làwa rò pọ̀ máa gbà àṣeyà títí tí a mọ̀ rí rárá àbí mọ́mì títí sáà mọ́ rámbì kan ṣé oge bóyá wọ́n wá tí a lọ amen oge ẹnìkan fẹ́ wá kò mọ bí ni àmọ́ra rí àríra rí àgbúrò ara wa rí so wọ́n kàn gbọ́ ìwàásù lórí rédíò so ìfarahàn ọlọ́run ni wọ́n rí wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ mú àdírẹ́sì lórí rédíò wọ́n dẹ̀ ń bọ̀ lábẹ́kúta praise God kí ni ìdí tó ni mo sọ ẹ ṣe àwọn àwọn wá sí màmá wá sí pàdé kan lábẹ́kúta lèmi wá ń sọ fún ọ pé ah obìnrin kan mà wá láti Benin láti Benin Republic pé ah ọ̀rọ̀ tọ́lọ́run mà sọ láti ìgbà yìí ó mà dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn mà ń bọ̀ wá síbi ìmúṣẹ ọlọ́ọ̀ṣẹ́rí ntó wá ṣẹlẹ̀ lẹ́ni ó bà mí lẹ́rù ó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ọlọ́run ní nǹkan ṣe nílùú yìí ọjọ́ sátidé lọ́lọ́run fi ni mò ń sọ nínú program kan ní Abẹ́òkúta ọlọ́run fara hàn mí wípé ibì kan wà o tí a máa lọ kọ́ kámpù sí o pé ibẹ̀ yẹn o ilé alámọ̀ mẹ́ mo ọmọ mi yìí so mo rí i lájọ ń lọ praise the lord àjọ wà ń bẹ̀ ilé alámọ̀ ṣe ẹjọ ẹgbẹ ẹ tètè gbépo yẹn kàn tẹ o kò gbọ́dọ̀ kú o praise the lord ẹ hallelujah Dada! ẹ hallelujah Dada! ẹ hallelujah Dada! ẹyin jésù lógo nǹkan tá à ń ṣe kò dúró ṣe ti gbọ́ ẹ John come and check it a lè má tán gan a lè má tán the laptop yẹn gbọ́dọ̀ sá fún wa are we okay on app hmm? rárá oyè yeah ẹ lọ tàn gbà yẹn praise God bí a ṣe gbáriwo jẹnẹrétọ̀ yẹn ó ti dùn mọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹ hallelujah mi mò ń sọnù programu ní àṣepàdé kan ní ọjọ́ bá a ṣe kúrò ń bì àní pàdé kankan mo ti ní ìjọ Jímọ̀ àti sátidé màá fi sùn mò ń ṣe mò ń ṣèpàdé lọ́wọ́ lórí rédíò lọ́jọ́ ọjọ́ Jímọ̀ lọ́lọ́run kan sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ yẹn mi ò kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí pé kí n dẹ̀ ṣàlàyé nǹkan tó sọ mo kàn sọ fáwọn èèyàn lórí rédíò pé a máa nípàdé lọ́la o láago mẹ́wàá àárọ̀ ọ̀la láago mẹ́wàá àárọ̀ sátidé so kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe so kí ó tó di àkókò ìpàdé yẹn ló wá bá mi ló wá ní ló wá mú mi lọ síbẹ̀ yẹn lé alámọ̀ so wọ́n sọ pé kí n wo bẹ̀ yẹn o èmi wá sọ fún John mo sọ nínú ìpàdé yẹn gan ni mo ń sọ fún John nù ìran yẹn pé àwọlé yẹn bàbá fẹ́ ya fídíò orin ilé alámọ̀ nìyẹn o so àwọn ilé alámọ̀ yẹn ilé alámọ̀ yẹn ilé alámọ̀ yẹn àwọn ilé ẹmọ tí mo mí bá ilé alámọ̀ ilé bàmbàm so ni mò ń fi hàn ọmọ yẹn pé à ó yà wò wò bí ó yà wò eléyìí ó yà wò eléyìí o wò eléyìí o tàbá fẹ́ ya kínní àmọ́ bàbá ya fídíò a lè rí bẹ́ẹ̀ yẹn lò so làwa ń ṣe ibi tí a ti máa ṣe pàdé là ń kọ́ lọ́wọ́ n tó bà mí lẹ́rù rèé o lónìí mo ń sọ gbogbo eléyìí kẹ́ lè mọ̀ pé tí Jésù bá ní nǹkan ṣe níbì kò sọ́nà tí kò lè gbà kò sí bí ò ṣe lè ṣe but a mọ ọ̀nà méjì pàtó mọ́ ọ́ tó máa ń sábà gbà tó bá ti fẹ́ ṣe nǹkan bì kan màá sọ ọ̀nà méjèèjì yẹn sẹ́rí bá a ṣe dé ibẹ̀ yẹn lẹ́ni bọ́n ṣe gbé mi pé a kí n já lọ kí n wá lọ wo bá a ṣe débẹ̀ ló jẹ́ pé ibi tí èmi ń rí lọ́sẹ̀ tó kọjá ni mò ń wá àwọn ilé yẹn bẹ́ẹ̀ ibi tán mú mi lọ wò sí ilé yẹn sí àwọn ibi táwọn ilé yẹn wà ó jẹ́ gé ó jẹ́ géré ó jẹ́ déédéé àlàfo tó wà níbi tí a wà nínú ìran yẹn sí déédéé àlàfo tó wà níbi tá a wà nínú ìran yẹn sí ibi táwọn ilé yẹn wà gédédé àlàfo yẹn náà so ìgbà tá a jókòó tá a ń sọ̀rọ̀ mo á sọ fẹ́ni tá a jọ lọ àti àwọn bàbá tá a jọ ń sọ̀rọ̀ pé ah ọlọ́run máa lágbára o pé ẹ ẹ arákùnrin tá a jọ lọ wọ́n wà ẹ mọ̀ pé mò ń sọ pé ah ibi tí mo rí gangan gangan gangan rèé dájúdájú ọlọ́run ní nǹkan tó fẹ́ ṣe kíni tó fẹ́ ṣe wọ́n lè sọ pé kí n yan ibì kan ní àdúgbò yìí ẹ jẹ́ kí n sòótọ́ lójú yín arákùnrin wa wọn lè sọ pé kí n yan ibì kan ní àdúgbò yìí pé ibo ni ẹ a fẹ́ lò mi lè yan bẹ̀ yẹn ẹ rí i pé ńgbà tẹ́ ń béèrè béèrè lọ́wọ́ mi lórí ọ̀kadà pé ṣé kò jìnnà jù kí ni mo fi ń da yín lóhùn mo ní kí wà láàyè ọlọ́run sá ti wà ń bẹ́ẹ̀ ọlọ́run torí pé ọlọ́run ní nǹkan ṣe so tó bá ti ní nǹkan kan ṣe kò sọ́nà tí kò lè gbà but ọ̀nà méjì tí mo fẹ́ mẹ́nu bà lára àwọn ọ̀nà tá a mọ̀ pé ó máa ń gbà ọ̀nà méjì tí mo fẹ́ mẹ́nu bà ẹ dá ṣókì yẹn padà ẹ dá ṣókì padà epo tán mọ́ lẹ́nu ni ẹ lè expect pé kó start straight ẹ máa dá sókè yẹn padà praise the lord praise the master jesus ẹ̀yin jésù lógo gbogbo distraction yẹn níbi tó bá jẹ́ nu orí laptop lè tó wà ń bá ní káfí sílẹ̀ now ọ̀nà méjì tó máa ń sábà gbà ni pé tó bá ti ní nǹkan ṣe ń bì kan ó lè ó lè pe ìpàdé síbẹ̀ ó lè darí ìránṣẹ́ kan báyìí pé ọ̀yá lọ síbi báyìí ó ní nǹkan ṣe ń bẹ̀ nìyẹn ìgbà míì dẹ́wà tó jẹ́ pé tó bá ní nǹkan ṣe kò ní dá pàdé sílẹ̀ ẹ máa rí pé ìgbà tó fẹ́ jí òkú obìnrin opó yẹn ọmọ ẹyọ kan so tẹ́ni ẹbí tó kú ìgbà tó fẹ́ jí kò kì í ṣenú pàdé wọ́n kàn ń rìn lọ ni kò pè pàdé wọn ṣèdánilẹ́kọ̀ọ́ rárá wọn ṣèwàásù kò sẹ́ni tó darí àdúrà abẹ gbọ́ pé wọ́n sì darí àdúrà ń bẹ̀ no àwé àràṣà wà ń bí báyìí sá tàbá wà ń bí ẹ̀ka hallelujah kò ń ṣe pé wọ́n ń darí àdúrà irú bá a ṣe gbàdúrà ìbẹ̀rẹ̀ tá a kọrin ìbẹ̀rẹ̀ kì í ṣe wọn kọ gbàdúrà ìbẹ̀rẹ̀ wọn kọ orin ìbẹ̀rẹ̀ torí pé ó kàn wú ó kàn wú ó fẹ́ ṣe ni ìyẹn túmọ̀ sí pé ẹjọ́ ẹ fọkàn sí bí o ìyẹn túmọ̀ sí wípé nínú ilé rẹ bí Jésù bá ní nǹkan ṣe láyé rẹ ó lè wá bá ẹ nínú ilé rẹ láìsí ní church. nídìí ọjà rẹ tí Jésù bá ní nǹkan ṣe nídìí ọjà rẹ ìwọ lè ti lọ lẹ́kọ̀ọ́ ti lọ sùn jésù adẹ́gba ṣọ́ọ̀bù ẹ lọ a sì dé ṣọ́ọ̀bù yẹn gbogbo nǹkan tó yẹ fàtúnṣe ń bẹ adẹ́ṣe kínní adẹ́ṣe láìsí nínú ìpàdé rárá níbẹ̀ yẹn o jésù nìkan ni o nǹkan báyìí lọ́lọ́run ṣe fún mi o níbẹ̀ yẹn o jésù nìkan ni o nǹkan báyìí lọ́lọ́run ṣe fún mi lórúkọ jésù ohun tọ́lọ́run máa ṣe fún ẹ tí wọ́n náà fi ròyìn pé yes lóòótọ́ ìwà láyé ọlọ́run wà ń bẹ̀ láyé rẹ láyé ọmọ láyé ẹbí láyé ọkọ láyé aya láyé wa lórúkọ jésù olúwa ṣe fún wa o. so mo fẹ́ ká mọ̀ pé ó mọ ẹ̀dùn ọkàn wa ó dẹ̀ ṣetán láti dáhùn sí i ó mọ ohun tó ń dùn wá ṣùgbọ́n a gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ tiẹ̀ a gbọ́dọ̀ jẹ́ tiẹ̀ mo tún fẹ́ bẹ nìkọ̀ọ̀kan yín tó o bá mọ̀ pé o sì ní nǹkan tó o mú mọ́ Jésù torí Ọlọ́run lọ dànù Ọlọ́run ò kúrò lórí ọ̀rọ̀ rẹ̀ nùwé Ẹ́tísódù orí ogún o ìwọ kò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi yẹn ni pé má ní ọlọ́run mi pẹ̀lú mi tó o bá fẹ́ kí n gbè ẹ́ níjà wàá ní jésù lólúwa tó olùgbàlà pé jésù á ní jésù á sọ fún ẹ pé tó bá fẹ́ kóun gbé ẹ níjà wàá gbẹ́kẹ̀lé òun jésù nìkan òun á jà fún ẹ jésù dẹ̀rẹ́ kò ṣeé kọ́ pé báyìí ni kò ṣe jà fún mi ọ̀nà báyìí ni ó gbé no no no no no no. no kò ṣeé kọ́ ó débi bojì lásàrù ó ní ẹ yí òkúta kúrò ṣé ẹ mọ̀ pé àtìgbà tí lásàrù ti sick àtìgbà yẹn lòun ti mọ̀ wọ́n ránṣẹ́ sí o kó tó mọ̀ ó ní ó sọ fáwọn ọmọ ẹ̀yìn ó ní lásàrù ara lásàrù arákùnrin wa kò yá gbà tó yóò sọ fún ọ pé lásàrù sùn àwọn rò pé oorun ti eléyìí ló sùn kò sí níbi tí lásàrù ti kú o ṣe àlàyé yìí ṣó ń yé wa ṣá kò sí níbi tí lásàrù ti kú gbọ́ ó sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé arákùnrin wa lásàrù sùn wọ́n ránṣẹ́ sí jọ́kìnní lẹ́yìn tí lásàrù kú jọ́kìnní kò lọ jọ́kejì kò lọ bẹ̀ jọ́kẹta kò lọ gbà tó di jọ́kẹrin ló sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ó yẹ já máa lọ lé àwọn lásàrù àti ń kàwé johannu orí kọkànlá bẹ́ẹ̀ yẹn o ó yẹ já lọ lé àwọn lásàrù ọlọ́run rí n tó ń là kọjá ó dẹ̀ mọ̀ pé o ti náwó náwó náwó náwó kó tó wá sọ pé ní ọdún twenty twenty four ó yá sanjọ́ ó yá mama elizabeth ó yá operation jesus only ó yẹ já máa lọ lúpọ̀ bẹ́ẹ̀ ó máa yẹ ọdún tó ti lò ó máa yẹ owó tó ti ná ó máa yẹ bó ṣe ti dààmú kó tó sọ pé tọ̀ jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin ó yẹ já lọ ọ̀dọ̀ lásàrù ṣé mọ̀ páwọn ọmọ èèyàn máa wò pé ọ̀gá sọ níjẹ̀rin pé lásàrù sùn ọ̀gá sọ ń pé lásàrù sùn bóyá bóyá wọn á ti jí ká tó débẹ̀ ṣe mọ̀ pé ọ̀rẹ́ ni Lásárù àti Jésù pẹ̀lú Màtá àti Màríà so pé Jésù sọ pé ẹja lọ lé wọn kò kì í ṣàjèjì sí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ti máa ń lọ ọbẹ̀ tẹ́lẹ̀ but èmi ò mọ iye ọdún tó ti tó tó ti òrèrè ti ń sùn nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa nǹkan tí mo sámọ̀ ni pé ìgbà tí jésù kristi tó sọ pé iṣẹ́ ìránṣẹ́ jésù nìkan yá lórílẹ̀‐èdè olómìnira bẹ̀nẹ̀ yìí òrèrè tó ti sùn tàbí tó ti kúnnú ayé wa lásìkò yìí lórúkọ jésù olúwa á jí dìde ẹ jọ ẹ̀yin tẹ́ wà ń tàtàwátà wà ṣé àlàyé yìí ṣó wa so ẹ jẹ́ ká ní lọ́kàn pé jésù ní nǹkan ṣe lọ́dọ̀ wa ló ṣe gbéṣẹ́ ránṣẹ́ jésù nìkan wá sọ́dọ̀ wa ẹ gbàgbé pé alágbára kan máa ń wá tó máa ń halẹ̀ mọ́ yín ẹ gbàgbé pé èṣù kan máa ń wá ẹ gbàgbé pógun ọ̀run àpáàdì kan máa ń wá ẹ gbàgbé pé ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ gbàgbé pé ẹ gbàgbé pé ẹ ẹ àlábà mo máa ń lá bí n bá ti lálá yẹn ẹ ìṣinṣin báyìí ló máa ń fò wá tí n bá tẹ ìṣinṣin yẹn bá ti fò wá ọjà yín ọ̀tà mọ́ nìyẹn látẹ̀yìn wá làwọn yẹn ń rọ́wọ́ mú látẹ̀ní láyé wa lórúkọ Jésù wọn ní rọ́wọ́ mú mọ́. amen kẹ́ ẹ lè mọ̀ pé Jésù ní nǹkan ṣe láàárọ̀ yìí tá a wà ń bì bá a ṣe parí ìròyìn ayọ̀ ní orí rédíò ti nàìjíríà so bá a ṣe parí so àwa ń gbàdúrà èmi ò mọ̀ mi mi mọ̀ pé ẹ nǹkan in fact ìgbà tí bẹ́ẹ̀ a ṣe ń gbàdúrà lọ lèmi sọ pé à ẹ bí ẹ̀mí ọlọ́run kan bá mi sọ̀rọ̀ pé ètò tá a fẹ́ máa ṣe ní orí rédíò níbí pé ọgbọ̀n ṣẹ́jú la ti ń rìnrìn sí ibì kan ní orí rédíò kan bí báyìí ojoojúmọ́ dẹ̀ ni ṣé a wà ń bí báyìí kẹ́ ẹ lè mọ̀ pé Jésù ní nǹkan ṣe ọ̀nà tó gbà léni ó lágbára so bá a ṣe ń gbàdúrà bá a ṣe ń gbàdúrà lọ lẹ́mí mọ́kàn sọ fún mi pé wákàtí kan ó dàbí pé ṣé ẹ ti dé ńgbà yẹn ṣé ọ̀gá ọkọ ìyàwó ẹ ti dé ah èmi èmi ti gbàgbé gbà mọdé náà rán mi létí ẹ̀mí mímọ́ kò ní dágbére fún gbogbo wa lórúkọ Jésù láti sìn gbogbo wa á máa gbádùn ẹ̀mí mímọ́ so bí a ṣe ń gbàdúrà lọ ẹ̀mọ́ kan sọ fún mi pé wákàtí kan ló máa tó pé ọgbọ̀n ṣẹ́jú tá à ń rìnrìn ẹ̀yẹn kò lè tó pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn máa ṣe ah. so mo bá dẹ̀ sọ fáwọn tá a jọ wà pé a sọ fún wọn pé wákàtí kan so mo wá ní ó wá pọ̀ jù pé wọ́n á gbà lọ́wọ́ wa iye báyìí iye yẹn gangan náà ni mo sọ lọ́hùn ìgbà tí mo dé tí mò ń fún màmá lábọ̀ pé à báyìí má lọ́hùn rí báyìí má lọ́hùn rí iye báyìí má ni ni ẹjọ́ náà wà ń bẹ̀ ni màmá ní à iye tí mo sọ ní àárọ̀ náà ni mo wá ṣẹ̀ṣẹ̀ wá rántí pé à mo ní yes mo ṣẹ̀ṣẹ̀ iye yẹn náà gangan gan dájúdájú ọlọ́run ní nǹkan tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe ó ní nǹkan tó fẹ́ ṣe kì í ṣe láyé àwa tá a wà ń bí nìkan láyé àwọn míì náà tí wọ́n á máa ṣe kí ni tán máa máa gbọ́ ó yẹ já dìde báyìí nǹkan kankan ni pé àwọn ẹ̀kọ́ jésù sinmi ìyókù tún dinú ṣòro ṣùgbọ́n mo gbàdúrà pé tiẹ̀ máa ṣe é ṣe tó bá máa ń jà tẹ́lẹ̀ tábà ti ń kẹ́kọ̀ọ́ lọ ẹ rí mú jà kú o tó bá jẹ́ni tó máa ń gbẹ̀san tẹ́lẹ̀ adìẹ dà mí lógun nù màá fọ́ lẹ́yìn ó bú mi màá bú ó ṣépè fún mi màá ṣépè fún ọ̀nà mi màá nà wàá mú gbogbo yẹn kúrò wàá mú gbogbo yẹn kúrò nù iṣẹ́ ìránṣẹ́ Jésù nìkan bọ́lọ́ ń ṣe gbélé wa lọ́wọ́ so kò sọ̀rọ̀ wípé ó bu mi màá bu ọ̀nà mi màá nà án ìgbà wo lọ́mọ tí Jésù fẹ́ dọ́dọ̀ rẹ tó fẹ́ fún ẹ lésì àdúrà rẹ tọ́ba jákòókò tàǹgẹ́lì tó fẹ́ gbé sí ayọ̀dé tọ́ba jákòókò yẹn lóde lọ́wọ́ abáyàn téèyàn ń jà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà ń làdúrà wa ti gbàgbàgbà sẹ́yìn tó wípé àwọn nǹkan kéékèèké ló ń ṣe kínni ló ń ṣèdènà kò sẹ́ni tó máa gbàgbéga láìṣèdánwò ẹ tún gbọ́ eléyìí o kẹ́ni lọ́kàn ìkánjú ènìyàn kò lè kàn lọ́n lójú o ọ farabalẹ̀ fún Jésù kó yanjú ẹ̀ ìdí ni pé ẹ wo gbogbo ntọ́lọ̀ ń dá sáyé kí ni ìdí tọ́lọ̀ ń fi ní láti lọ ọjọ́ mẹ́fà kó tó dáyé torí pé Ọlọ́run fẹ́ nǹkan tẹ́nikẹ́ni ò lè tún dá gbogbo ń tó dá a kàn ń ṣàmúlò ẹ̀ ni ta ló lè tó ayé dá ah, ooo ṣé ẹjọ́ nítorí ọlọ́run ṣáà wà ń bì ǹjẹ́ ẹnìkan lè dìde ń sìn èmi máa ń sọ nǹkan kan bẹ́sù bá fẹ́ sọ pé òun lágbára gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀rù èṣù tẹ́ bá fẹ́ tẹ́ bá tẹ́sù bá fẹ́ sọ fún wa pé òun lágbára kí èṣù lọ dá ayé mi kó dá ayé tiẹ̀ kó má jà ayé tọ́lọ̀ ń dá ló ń dà láàmú mọ́ ìgbà yẹn la máa gbà pé sùúrù lágbára ṣùgbọ́n lásìgbà táyé ti wà náà gbogbo agbára tẹ́ ẹ sọ pé sùn ní náà gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé sùn jẹ́ náà gbogbo ń tẹ́ ẹ sọ pé gbogbo nǹkan tó ń fi halẹ̀ mọ́ yín gbogbo nǹkan tó ń fi ń dẹ́rù bà yín náà pé ọmọ bá yé já ayé o ọfẹ́ sún má yé ayé ló fi ṣeré báyìí bẹ́ẹ̀ nìkan bá lóhùn jẹ́ ayé ẹ sọ pé kọ́ lọ dá ayé tiẹ̀ kọ́ máa jẹ́ ayé ń bẹ́ẹ̀ torí pé ọlọ́run fẹ́ dá ntẹ́nikẹ́ni ò lè tún dá ló ṣe náà ní àkókò tó lu ọjọ́ mẹ́fà torí pé ọlọ́run fẹ́ ṣoore tí ò ní bàjẹ́ fún ẹ lọ́lọ́run ṣe ń fara balẹ̀ ló ń ṣàtúnṣe bí mo bá dọ́mọ ìlọ́lá ta ló lè dí lọ́wọ́ ọyẹ ẹjẹ akọkọ yanjú ẹni yẹn kúrò ọlọ́run akọ yanjú àwọn tó lè dí wa lọ́wọ́ kúrò àwa sọ pé ọyà ọmọ mi gbà máa ṣe rere lọ ìgbà yẹn lẹ́ẹ̀ni rẹ́ kó dìde kó sọ pé òun jẹ́ bákan ǹjẹ́ nǹkan ìjòyè yín bí ohun rere tọ́lọ́run ń ṣe lọ́wọ́ lórí ayé rẹ lórúkọ Jésù kò ní ní ìdènà lórúkọ Jésù kò ní ní ìdíwọ́ gbogbo ohun tó yẹ kọ́lọ́run á yanjú tọ́rọ̀ rí ó fi dayọ̀ lórúkọ Jésù Ọlọ́run á yanjú gbogbo ẹni tó pinnu ibi nípa rẹ lórúkọ Jésù á fọwọ́ ṣe rẹ̀ ẹ gbọ́ gẹ́gẹ́ bí ohun olúwa létí ọkàn mi gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìdè kan tàbí omi ń bí lórúkọ jésù ó yẹ gba ìtúsílẹ̀ ẹ dòmìnira gbogbo ẹ̀yin tẹ́rù máa ń bà ń bí táyà yín máa ń já lórúkọ jésù lónìí ẹ gba ìgboyà ẹ gba ìgboyà gbogbo ẹ̀yin tí wọ́n ti ṣépè fún gẹ́gẹ́ bí ohun olúwa létí ọkàn mi lórúkọ jésù lónìí èpè ò ní já yín mọ́ lórúkọ jésù èpè òní jáyìn mọ́ ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa so a wà gbàdúrà wà gbàdúrà pé olúwa n tó ní lọ́kàn gangan n tó fẹ́ ṣe fún mi tó fi gbé iṣẹ́ ìránṣẹ́ jésù nìkan wá má jẹ́ n pàdánù rẹ̀ ṣe rí n ta fẹ́ gbà ládùúgbà ni ẹ̀kan so náà la dẹ̀ fẹ́ gbà á kàn wo ọ̀rọ̀ kan nínú ẹ̀kọ́ Jésù ṣe mọ̀ pé Mátì orí karùn-ún la wà àtẹsẹ̀ kínní la ti bẹ̀rẹ̀ so ó ní gbà tó rọ́pò yàn ó gorí òkè lọ ó bẹ̀rẹ̀ sí ó jókòó la inú rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ṣe kínní ó bẹ̀rẹ̀ sí kọ́ wọn a sì mọ̀ pé olùkọ́ni ni kí ló wá kọ́ wọn àwọn nǹkan yẹn la fẹ́ bẹ̀rẹ̀ sí gbéyẹ̀wò lẹ́yọ̀kọ̀ọ̀kan kí ni ìdí tó fi ń kọ́ wọn kí n tó fẹ́ fi wọ́n ṣe má bàa bọ́ sọ́wọ́ ẹlòmíì lórúkọ Jésù Ọlọ́run ò ní fẹ́ lòmíì rọ́pò rẹ̀. ọmọ tẹ́ ẹ fẹ́ kí tiẹ̀ bàjẹ́ kí lẹ máa máa bá a ṣe láti gbàdégbà ẹ máa bá a sọ̀rọ̀ ẹ máa kọ́ láti gbàdégbà látẹ̀ní lórúkọ Jésù Olúwa máa kọ́ ẹ. ṣe já gbàdúrà ṣe ti gbàgbọ́ sí pé oníṣẹ́ ṣe láyé wa ooo ẹ dáhùn dáadáa o sọ kọjú sẹ́nìkan kó sọ pé jésù níṣẹ́ ṣe láyé tèmi àní kó sọ fún un pé jésù níṣẹ́ ṣe láyé tèmi wàá sọ fún un pé jésù dẹ̀ máa ṣiṣẹ́ yẹn láṣepé wàá sọ fún un dáadáa pé ojú rẹ ló máa ṣe wàá sì bá mi yọ̀ ọ́ àní wàá bá mi yọ̀ mo ní wàá bá mi yọ̀ ọ́ ẹ wá abẹ́lé parí ẹ pé lórúkọ Jésù kódà wà bá mi gbégbá ọpẹ́. ṣé tọkàntọkàn lẹ ti sọ ó yẹ díjú kẹ wá porúkọ Jésù kẹ sọ fún Jésù pé ohun tó ní lọ́kàn láti ṣe láyé mi tó fi múṣẹ́ ìránṣẹ́ Jésù nìkan wá sí ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ tó fi mú wá sílùú ipò bẹ́ẹ̀ tó fi mú wá sórílẹ̀ yìí tó fi jẹ́ káwọn kí wá láti Kétu tó fi ń jẹ́ kí n rí wò ní online olúwa ń tó ní lọ́kàn olúwa ṣe é fún mi o má jẹ́ n pàdánù ó yá porúkọ Jésù àdúrà lórúkọ Jésù olùgbàlà ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀mí mímọ́ ohun tó ní lọ́kàn láti ṣe fún gbogbo wa gbótó mànà búrọ̀dù olúwa lórílẹ̀‐èdè orílẹ̀‐èdè Benin ní ilẹ̀ olómìnira Benin yìí ní orílẹ̀‐èdè Nàìjíríà lórílẹ̀‐èdè àgbáyé láyé gbogbo àwọn tá a jọ ń ṣètò yìí Olúwa ohun tó ní lọ́kàn Olúwa máa ṣe lọ má jẹ́ a pàdánù rẹ̀ má jẹ́ ká pàdánù rẹ̀ lórúkọ Jésù má jẹ́ ká pàdánù rẹ̀ ah Jésù Olúwa wa ṣé ìbínú ti bá ní ká gbà kan sí i amen ẹ̀mí mímọ́ sọ wípé ká fi èṣù inú wa bú mi wàá mẹni tó jẹ́ tí irú ohun yẹn tẹ̀mí mọ́ fọ yẹn pé ká gbàdúrà ká fi èṣù inú wa bú ọ̀nà tẹ ẹlòmíì èṣù wà nù ẹ̀ tí ò ní mọ̀ yes ìgbà tí ò yẹ kó dìde kó òun pàdé ló máa jáde pé òun lọ òun lọ tọ̀ gbàmí ẹlòmíì àrísọ pé òun rìn gbàmí èṣù inú ẹlòmíì lórun sùnsùn ṣé gbàgbé pé ara ọ̀nà tí jésù máa ń gbà ni pé béèrè a máa fi fún ẹ ẹni tí ó bá tó bá ń sùn lásìkò tó yẹ kó ṣe kí ni kó béèrè so fúnra wa la máa pàṣẹ orúkọ jésù á ṣiṣẹ́ fún ẹ oh, orúkọ jésù á ṣiṣẹ́ fún ẹ orúkọ jésù á máa ṣiṣẹ́ fún wa orúkọ jésù á máa jẹ́ fún wa gbogbo nǹkan tẹ́ ti náwó lé lórí tí òsán náà bá yọ mo wí lónìí lórúkọ Jésù Olúwa yanjú ẹ̀ gbogbo ń tẹ́ ti dààmú lé lórí tẹ́ rí àyípadà lórúkọ Jésù ẹ gba ìyípadà ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa fúnra rẹ ni wàá pàṣẹ kẹ́nìkan bá wa ka ìwé Jákọ́bù orí kẹrin Jákọ́bù orí kẹrin ẹ jẹ́ nǹkan bí torí àwọn tí wọ́n wà ní online praise God Jacob orí kẹrin ẹ máa gbọ́ tó sọ ní ẹsẹ̀ keje so kẹ́ ẹ lè mọ̀ pé àdúrà tá a fẹ́ gbà àdúrà tó bá bíbélì mu ni àdúrà tó bá bíbélì mu Jacob orí kẹrin ṣáà ti débẹ̀ ẹ máa gbọ́ ohun tó sọ lẹ́sẹ̀ keje ó ní nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run ẹ kọ ojú ìjà sí èṣù òun ó sì ṣe kí ni òun ó sì sá kúrò lọ́dọ̀ yín bó ṣe wà ń bẹ̀ nìyẹn o nítorí náà ìwé Jákọ́bù ẹsẹ̀ keje nítorí náà tẹ́ bá kẹfà ó ní ṣùgbọ́n ó ń fúnni ní ọ̀fẹ́ sí i nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run ìjà sí àwọn fi ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn nítorí fún Ọlọ́run Ọlọ́run tó máa ń forí ọ̀fẹ́ ẹ bá mú nǹkan mi mọ́ ẹ tẹríba fọlọ́run ẹ dúró ti jésù nìkan ẹ má yẹ̀yẹ́ jésù ẹ má gbéraga sí i ẹ má sọ fún un pé ẹ gbọ́n ẹ tẹríba fọlọ́run tẹ bá fẹ́ jáde láàárọ̀ ẹ gbàdúrà ẹ fọ̀nà yín lé lọ́wọ́ ẹ má sọ pé ẹ lè da ẹni tó bá jí làárọ̀ tí ó gbàdúrà tó fi jáde ohun tó sọ fọlọ́ ó gbéraga sọlọ́ ni pé má dà sí ìrìn àjò mi lẹ́nìí mo lè dá yanjú ẹ̀ yes tó bá jáde tó fọ̀nà lọ́lọ́run lọ́wọ́ ọ̀fẹ́ dáwọ́lé nǹkan ọ̀fà lọ́lọ́run lọ́wọ́ ohun tó ń sọ ìgbéraga ni pé ọlọ́run má dá sí ní àjò mi o àyò àwí òkè pé ọlọ́run má dá sí ní àjò mi o mo lè dá para mi mọ́lé ni o mo lè dá dáàbò bóra mi lẹ́ni o mo lè dá pèsè fúnra mi lónìí ìgbéraga ni kéèyàn fẹ́ jáde kó sọ pé òun jọmọ ọlọ́run kó má fọ́nà ẹ̀lẹ́ ọlọ́run lọ́wọ́ òun gbéraga ó ní òun agbéraga lókèrè rere ọ̀pọ̀ ni wọ́n wá church táwọn mọ̀ pé agbéraga làwọn àwa là ń wò wọ́n pé ẹ̀rọ adádì ẹgbẹ̀lẹ́ dádì ṣé bẹ́ẹ̀ ló ń ṣe fọ́lọ́run ṣó ń fọ́nà rẹ lọ́lọ́run lọ́wọ́ ohun agbéraga lókèrè rere ṣùgbọ́n ó ń fúnni ní orí ọ̀fẹ́ ó ń fún orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ àwọn onírẹ̀lẹ̀ àwọn tí ó sọ pé olúwa dáríjì mi olúwa ṣàánú fún mi tẹ́ bá ka ìwé Lúkù orí kejìdínlógún ẹ rí ọkùnrin kan bẹ̀ afarisi tó lọ wájú ọlọ́run nínú nínú nínú nínú tẹ́ḿpìlì ó ní àwa ń sọ̀dà mẹ́wàá àwa ń sọ̀rẹ̀ ayé tiwa ò rí bíi tọkùnrin agbowó òde yìí àwa iṣẹ́ lẹ́sẹ̀ ń tiwa agbéraga ní church agbéraga ní church ó súnmọ́ pẹpẹ ó ẹni ṣòfò lórúkọ jésù ànídìí ọ̀tá ọlọ́run ẹ gbọ́ orúkọ irú wọn àwọn wọ̀nyẹn ni asúnmọ́ pẹpẹ jìnnà sọlọ́run wọ́n súnmọ́ pẹpẹ àwọn asúnmọ́lé ìjọsìn jìnnà sọlọ́run lúkọ orí kejìdínlógún ni ìyẹn wà Jacob làwọ̀ orí kẹrin wọ́n ní ah, àwa bẹ́tà wọn àwa làwa ń kọrin church àwọn asúnmọ́ pásítọ̀ jìnnà sọlọ́run àwọn asúnmọ́ wòlíì jìnnà sọlọ́run wọ́n pọ̀ káàkiri ayé báyìí asúnmọ́ wòlíì jìnnà sọlọ́run. So àwọn asúnmọ́ pẹpẹ jìnnà sọlọ́run àwọn asúnmọ́ pásọ̀ jìnnà sọlọ́run àwọn asúnmọ́ evangelist jìnnà sọlọ́run orí ọ̀fẹ́ tàbí ní jìnnà sọlọ́run lónìí àrígbà amen ẹ sàmì dáadáa amen ní ẹ̀rọ àwọn agbowó òde yẹn ẹ̀rọ àwọn abẹ́ ẹ̀rọ àwọn àwọn abẹ́ta àwọn àwa làwa ń ka bíbélì church àwa làwa ń kọ́. ẹyọ kọ̀ọ̀kan tẹ́ mọ bá sí mi ń yè sí tá a bá nílò inú ẹ̀kọ́ ló ṣeé ṣe kẹ́kọ̀ọ́ máa débẹ̀ ìwọ fúnra rẹ wà á jẹ́rìí tọ́lọ́run á ṣe láyé ẹ̀ o wà á jẹ́rìí tọ́lọ́run á ṣe láyé rẹ. ó nítorí náà ẹ tẹríba fọlọ́run kẹ́ kọjú ìjà sí èṣù yóò sì ṣàkúrò ní ọ̀dọ̀ yín so wàá bá ìṣùnú rẹ wí wàá pe orúkọ jésù wàá ní ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ̀mí mímọ́ èṣù inú mi èṣù inú mi èṣù inú ayé mi tí ò jẹ́ tí ò fẹ́ kí n jèrè jésù tí ò fẹ́ kí n jèrè àdúrà ó yá ṣe kí ni jáde lórúkọ jésù ó yá pé orúkọ jésù jọ ní ẹnu àdúrà lórúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀mí mímọ́ mo pàṣẹ èṣù inú ayé mi tó fẹ́ mú mi ṣe lásán èsùnú ayé mi tí ò fẹ́ kí n jèrè Jésù èsùnú ayé mi tí ò fẹ́ kó gbọ́ Ọlọ́run farahàn nú ayé mi èsùnú ayé mi tó fẹ́ mú mi jìnnà sí Ọlọ́run tó fẹ́ jẹ́ kí n di ẹni ìríra sí Ọlọ́run ó yá jáde ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ó yá jáde lórúkọ Jésù jáde jáde jáde lórúkọ jésù ó yá jáde jésù olúwa wa a máa gbàdúrà yẹn lẹ́ẹ̀mejì sí ṣẹ́ẹ̀bì inú paapẹ́ àbá tiẹ̀ ti pẹ́ ni ó lè inú ilé ní máa ṣílẹ̀kùn fún lè ta sóyè wá sá bẹ́sù bá wà nú èèyàn irọ́ pípa olè jíjà ọtí mímu bọ́ bá wà nínú ayé èèyàn báwọn ẹni èṣù bá fẹ́ ba tẹni yẹn jẹ́ wọn nílò àti dààmú torí ẹni tó máa ṣílẹ̀kùn fún wọn wà nù lé ọ̀rẹ́dì ni bíbélì fi sọ pé ojú ẹlẹ́ṣẹ̀ ò lè rógo ọlọ́run ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣe èṣù mọ́lé èṣù ń gbénú ayé wọn wọ́n ń káàkiri orí òkè àdúrà gbàtí ránṣẹ́ ọlọ́run lórí òkè lọ gbàdúrà fún ogójì ọ̀sán ogójì òru ẹ béèrè pé kí ló lọ béèrè àṣẹ àtagbára àṣesù tó máa tó máa ba nǹkan yẹn jẹ́ mọ́ lọ́wọ́ àṣòǹgbénu ẹ̀ ló dé látòrí òkè ó gbé ní tó fẹ́ fi bírèkì àwẹ̀ rẹ̀ tó fẹ́ fi túnu tó fẹ́ fi sínú ó gbé kalẹ̀ ọwọ́lé ó fẹ́ lọ gbé nǹkan mi ṣé ajá àbẹ̀ràn kọ́ ni ló dé díẹ̀ nínú bá bi àṣebìnú wà nú ẹ̀ ló bá ní ah fógójì ọ̀sán àtogójì òru tí mi ò jẹun ìwọ ìwọ ẹran iṣẹ́ ẹran ni àbájá mo ti gbàgbé ó ní báyìí ni kórìí fún ẹ pẹ̀lú bínú ó bínú títí ó tún bínú ó bínú sọmọ bíbí inú rẹ tó fi gbọ́mọ inú rẹ ṣépè ó tún mọ̀ ó bínú títí tó fi gbọ́kọ rẹ ṣépè ọmọ. ẹnu tó gbé tó gbé ṣépè tó gbé gégùn tán lọ́lọ́run wá sọ pé tọ̀ gbogbo àṣẹ tó lọ gbà fógójì ọ̀sán àtogójì òru òun ló ti lò tán yẹn o torí ìbínú tó ń padà bọ́ ọ̀bà tó ń ráṣẹ gbà o tó ń wá padà wá gba forty days and forty nights tó ń lọ gba àwẹ̀ ogójì ọ̀sán àtogójì òru mi pè dáadáa ẹ tún pè dáadáa ẹ sọ pé ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ tún pè dáadáa ẹ tún pè dáadáa àníkẹ́ pè dáadáa ẹ sọ pé ẹ̀mí mímọ́ o mo pa á láṣẹ gbogbo ẹ̀mí èṣù tó fayé mi ṣe ilé tó ń ba tèmi jẹ́ níwájú ọlọ́run lórúkọ jésù ó yẹ fi ayé mi sílẹ̀ ó yá gbàdúrà lórúkọ jésù olùgbàlà ní agbára ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀mí máa mo pàṣẹ gbogbo ẹ̀mí èṣù tó fayé mi ṣe lé gbogbo ẹ̀mí èṣù tó fi ayé mi ṣe ilé tó ń ba tèmi jẹ́ wájú ọlọ́run tàbí tó fẹ́ ba tèmi jẹ́ wájú ọlọ́run ẹ̀mí èṣù tó ń bá ayé mi rìnrìn àjò papọ̀ lórúkọ jésù ó yẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ fi ayé mi sílẹ̀ ẹ̀mí èṣù tó fi ẹbí mi ṣe lé tó fẹ́ ba tìdílé mi jẹ́ gbogbo ẹ̀mí èṣù irú ètò kóbá ìdílé òlì tó fẹ́ kóbá ìdílé mi ó yẹ ẹ jáde ẹ fi ẹbí mi sílẹ̀ ẹ fi ìdílé mi sílẹ̀ ẹ fi iṣẹ́ ìránṣẹ́ mi sílẹ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀mí èṣù tó ń gbógun ti àwọn olùrànlọ́wọ́ mi ó yẹ jáde ẹ gba idà orúkọ Jésù mo fi dá yín lẹ́bi akọ́pẹ́ lórúkọ jésù kí gbogbo ẹkún máa wọlẹ̀ kí gbogbo wọn máa jẹ́ ọpẹ́ jésù lólúwa fún ògo ọlọ́run bàbá lórúkọ jésù gbogbo ẹ̀yin ẹ̀mí èṣù tó ń gbógun ti gbogbo mẹ́mọ̀ pírẹsẹ̀ jesus ọ̀lẹ̀ ó yẹ ẹgbẹ́ ìdálẹ́bi ẹ jáde lórúkọ jésù kristi olúwa wa la gbàdúrà àdúrà wa gbà. Ah. fẹ́ ká ríran lọ́wọ́ ó yé yín ẹ̀mí èṣù lẹ̀mí gbàgbé kò ní ríṣẹ́ ṣe láyé wa mọ́ ọ̀pọ̀lọpọ̀ ala máa ń bá àwọn olùrànlọ́wọ́ wa jà ọ̀pọ̀ ala máa ń bá àwọn kọ́sítọ́mà wa jà ọ̀pọ̀lọpọ̀ ala máa à ah, ìjọ ah, wo ló ti gbàwẹ̀ tó ti gbàdúrà pé ẹni tí ń rajà lọ́wọ́ mi olúwa jẹ́ kọjá tiẹ̀ náà máa tà ìjọ wo ló ti gbà á àwa wíta ìwé wọn wá ní kọ́ ọ máa fi kọ́ ọ máa fi po para ṣé fífi po para lọ́wọ́ àkàn ṣé iṣẹ́ ti bí ṣe iṣẹ́ wòlíì lọ́wọ́ kan àníkọ gbàdúrà kẹ́mi èṣù ti ń takọ̀ ẹ́ lọ́dọ̀ olórí ẹ kó kú ọ ọwá ọwá ọwá fi àdúrà sílẹ̀ ọ̀gbá fólùrànlọ́wọ́ ẹ ọ̀gbá fún kọ́sítọ́mà ẹ ọ̀gbá fólórí ẹ ọ̀gbá fẹ́gbẹ́ ẹ̀tọ́ ọlọ́run lò láti ràn lọ́wọ́ ọ̀gbá fàbúrò ẹ ẹ̀yin ọmọ ẹ gbà fún òbí olúwa jọ̀ọ́ káwọn òbí mi máa ríran lọ́wọ́ gbà gbogbo ẹ̀mí èṣù ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó ẹ gbà fọ́kọ ẹ̀yin tẹ́ jọ́kọ ẹ gbà fún ìyàwó gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ òǹtajà tẹ́ ǹtajà ẹ gbà fún àwọn kọ́sọ́mà yín ẹ máa rí pé àwọn kọ́sọ́mà tó ti lọ́ máa ṣe kínní wọ́n máa padà yóò sì rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ́ ìjọba ṣẹlẹ̀ nù sí àránṣẹ́ tó sì ṣe máa pọ̀ lọ ṣúà tẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe. àmọ́ iye pásítọ̀ tó wà lórí ọ̀tà tẹ́sù òjẹ́ kan wúlò ẹ jẹ́ àgbà fáwọn olùrànlọ́wọ́ wa sọ pé ní orúkọ Jésù sọ pé ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ lajú kẹwo bí ẹ jẹ́ ń sọ eléyìí fún lè mọ̀ pa nílò àdúrà ara ìyá kan ò yá kò kí ń ṣàlà o kí n mọ sọ pé kì í ṣe kò ń ṣàlà o ara ìyá yẹn ò yá ìyá yẹn dẹ̀ ti ní HIV ó ní ó ti kó àrùn éèdì ẹ bá ń fún un lábẹ́bẹ̀ kó máa fi fẹ́ra amen abẹ̀bẹ̀ wà lọ́wọ́ ẹ̀ praise God láìpẹ́ a máa débi àyè ńlá láìpẹ́ a máa débi àyè ńlá tóoru ò ti ní mú wa mọ́ ẹ̀ dáhùn. ọ̀nà wa kọ́ gba àtúnṣe ẹbí wa àtúnṣe iṣẹ́ wa kó gba àtúnṣe ó ti rí bẹ́ẹ̀ o ògo forúkọ olúwa wọn bá ń ta fẹ́ wò nú ẹ̀kọ́ torí àkókò wa yóò yé wa jésù olúwa wa amen amen in jesus name ẹ jẹ́ á ah bóun ni ṣá gbàdúrà díẹ̀ ẹ dáhùn tí a mọ̀ pé tá a bá dá tìrọ̀lẹ́ ìdúró síbí yìí àti rí nǹkan kọ́ àbá rí nǹkan kọ́ ni ó yá kí n la rí kọ́ kẹ́ni mẹ́ta sọ̀rọ̀ nínú ìpele tá a gbà kọjá tá a ti gbàdúrà àwọn ọ̀rọ̀ yẹn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni kókó ń tẹ́ rí dìmú ó yá ó yá ṣàṣàrò ya ya ya ya yes ma ẹ wá ẹ wá bá wa sọ sí mic torí àwọn tí wọ́n ń gbọ́ wa ní òkèèrè. Okay, praise the lord ẹ̀yin olúwa lógo nínú ẹ̀kọ́ praise the lord ẹ̀yin olúwa lógo nínú ẹ̀kọ́ èyí tí wọ́n kọ́ wa nírọ̀lẹ́ yìí nínú àdúrà tí a lọ wọ́n kọ́ wípé a ò gbọ́dọ̀ gba àìsàn nínú jésù nìkan a ò gbọ́dọ̀ bínú bẹ́ẹ̀ ni a ò gbọ́dọ̀ jà. Ja èmi gangan nínú ẹ̀kọ́ yẹn pa wọ́n ṣe bá ẹ̀kọ́ yẹn lọ mo ti rí méjì nínú rẹ̀ ní ọ̀kánkán mi èyí tí mo ti mọ̀ wípé tí wọ́n bá ṣe tán wọ́n bá ta ló ní ìbéèrè mo máa dìde sókè láti béèrè ọ̀kánkán yẹn nítorí ó jẹ́ nǹkan nínú ayé mi ó jẹ́ kókó ó sì dùn ó ń dùn mí síbẹ̀. Yeah. <laughs> nǹkan yẹn ó wà lọ́kànkàn mi àti ọkọ mi ní àkókò kan mo ó dùn fún mi ọ̀pọ̀ nínú ìrìn àjò mi ṣùgbọ́n mo gbà á gẹ́gẹ́ bí àgbélébù mo mọ̀ wípé àgbélébù ọlọ́run ni mo sì ń bá a lọ ìgbà tó wá yá nígbà tí mo bẹ̀ sí gbọ́ ẹ̀kọ́ Jésù nìkan nínú fóònù lákùn yẹn ah ó wá bẹ̀ sí ní fún mi ní ìfọkànbalẹ̀ gbogbo ẹ̀kọ́ yẹn bí mo ṣe ń bá a lọ ah ayé mi ó wá gba ẹ̀mí sí ọ̀tọ̀ mo wá mo wá ń wò nínú ọkàn mi pé ọ̀nà wo ni mo fẹ́ gbé ìrìn àjò ayé mi gbà nítorí ọkọ mi nínú ayé ló wà kò kúrò nínú ayé síbẹ̀ ṣùgbọ́n kò wá ní ìrírí kan wípé bí o ṣe ní olùrànlọ́wọ́ nínú ilé láti bójútó tàbí láti ní àmọ̀ràn tó bá ní nǹkan kan láti ṣe kò sí nǹkan kan tó fẹ́ sọ fún mi mo máa ó máa ń dùn mí wípé bí mo bá ní ẹ̀dùn ọkàn náà mo máa ń lọ bá wípé ohun bá bá mo fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ bá mi dá sínú rẹ̀ ó wá lè débẹ̀ kò sí ohun tá a lè jẹ nílé rárá mo máa ń jẹ àtọ̀ ó lè lọ bẹ oúnjẹ láti jẹ. láti ẹsẹ̀ kẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá róòmù orí kejìlá láti ẹsẹ̀ kẹrìnlá èsì rèé o sí ìbéèrè wọn àti pé kò fún mi jẹ mi ò ní fún un jẹ. ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín ẹ máa súre ẹ má sì ṣe pè. mi ò pẹ́ ná jésù mi ò pẹ́ ná jésù ẹ pàtẹ́wọ́ fún jésù ẹ pàtẹ́wọ́ fún jésù. amen. ṣe ibo la kí là ń kà yìí. ẹ nínú bíbélì àbí ẹ ẹ sì bọ̀wọ̀ fún bíbélì ẹ ẹ kí là ń kà o ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ kẹrìnlá ẹ jẹ́ ń tún kà kiri tán o ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín ẹ máa súre ẹ má sì ṣépè ẹja kọ́kọ́ tú yẹn ẹ máa gbóúnjẹ fún àwọn tí wọ́n febi pa yín nígbà tí ẹ̀yin ò lóúnjẹ lọ́wọ́ ẹ gbóúnjẹ fún wọn ẹ má sì ṣe sọ pé ẹ ní gbóúnjẹ fún wọn. ṣé ń gbọ́ jọ́nù rẹ́rìn-ín amen ẹ máa súre fáwọn tí ń ṣe inú níbí ní sí yín tí a bá ní asúre ìyẹn ni pé ẹ máa gbàdúrà fẹ́ni tí ń bí yín nínú olúwa ọkọ mi yìí bá ń wọnú ẹ bá ń wọnú ẹ olúwa jọ̀ọ́ iṣẹ́ rẹ̀ má jò dàrú iṣẹ́ ọkọ mi má jò dàrú ẹ̀mí mímọ́ bá ń wọnú wọn máa pèsè fún wọn gbólùrànlọ́wọ́ dìde fún etí bíbélì ń sọ nìyẹn o. ẹ̀ẹ́ kí là ń kà ọ̀rọ̀ ta ni. Oh ọ̀rọ̀ ọlọ́run ni o ọwọ́ aṣọ lẹ́sẹ̀ kẹẹ̀ẹ́dógún àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ àwọn tí ń sunkún ẹ máa bá wọn sunkún ẹ máa wà ní inú kan náà sí ara yín ẹ má ṣe tọ́jú ohun gíga ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀ ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín. ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín. jíjọ́ ọlọ́gbọ́n lójú ara ni ni pé adìẹ dà mí lógun nù èmi náà ṣe kí ni wọ́n fọ́ lẹ́yìn kí ń lọ ṣọ́ọ̀ṣì fún. kí lẹ̀ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run fún bá a bá ti sọ pé ọmọ ọlọ́run ni wá ọ̀rọ̀ fífi ọ̀rọ̀ ọlọ́run ṣíṣe ló sọ wá dọmọ ọlọ́run nǹkan tí ó jẹ́ kádùrá ọ̀pọ̀lọpọ̀ gbà nìyẹn tẹ́ bá lọ kàwé Matthew orí seven akẹ́kọ̀ọ́ débẹ̀ àmì Matthew orí six ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá ọyẹ ẹ̀ka tán ẹ̀dá ọ̀hún ìbéèrè rèé o àǹtí mi ṣé gbogbo ntọ́lọ́run ń béèrè lọ́wọ́ yín lẹ̀ ń fún ọlọ́run gbogbo ntẹ́ ń béèrè lọ́wọ́ ọkọ yín kọ́ lọ́kọ yín ń fún yín gbogbo ntọ́lọ́run ń béèrè lọ́wọ́ yín náà kọ́lẹ̀ ṣe mọ̀ pé ọ̀pọ̀ ọ̀gbàlẹ̀ yín náà jẹ gbèsè ìdá mẹ́wàá ọlọ́run ò torí ẹ̀ sọ pé òun ò pèsè fún yín mọ́ o ọ̀dà ṣé kọ́lọ̀ náà sọ pé tọ̀ o kọrin ìyìn sí mi ńgbà tó yẹ kọ kọrin ìyìn èmi náà ò ní ṣe nǹkan tó fi máa yìn mí mọ́. ẹ ẹ ṣé a wà ń bí àbí pé òjò sí mi ńgbà tó yẹ kó o jó tọ èmi náà ò ní ṣe nǹkan tó yẹ kó o fi jó o ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. èèyàn ni jésù wá kú fún kó lè rà wá padà lọ́wọ́ ẹsẹ̀ èèyàn yẹn náà lọ́kàn má gbélébù ìgbà tó máa sọ̀rọ̀ ó ní baba dáríjì wọn torí wọn ṣe kí wọn máa ń tán ṣe ìgbà tí wọn bá ó lè pángẹ́lì sọ̀kalẹ̀ kó dáná sun wọn náà ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ìbéèrè rẹ o irú jésù wo lẹ́yìn ń tẹ̀lé mo sì máa ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀ àwọn wòlíì ni wọ́n kó bá wa ọ̀pọ̀ pásọ̀ ló kó bá wa ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run ló kó bá wa wọ́n á ní wòlíì mọ́ ṣe pé ara ẹ̀bùn wòlíì nìbínú màá fi ẹ́ rẹ́ màá fi ẹ́ ṣe kínní bó ló ti rí i bó ló ti rí i wòlíì láìlẹ́kọ̀ọ́ jésù pásọ̀ láìlẹ́kọ̀ọ́ jésù ọmọ ìjọ òṣìṣẹ́ nù ta ló kọrin ìyìn fún wa. Uh -huh. Manuel Eh? Lewa. Lewa. Ẹ̀yin lẹ kọrin ìyìn àtọpẹ́ fún wa. So ẹ̀yin lẹ ṣàmúlò ẹ̀kọ́ Jésù bẹ́ẹ̀ bá ti délé dádì yẹn tí wọ́n ẹ́ ẹ má bínú ijó lẹ ti kúnlẹ̀ fún wọn orúnkún méjèèjì. Eh? Eh? Eh? Eh? ẹ̀tọ́ wọn lẹ fi dùn wọ́n yẹn ẹ gbọ́dọ̀ máa kúnlẹ̀ fún wọn. orúnkún méjèèjì ni orúnkún méjèèjì ọkọ yín burú o ọkọ ò burú o ó ṣe ń tó dá o kò ṣe ń tó dá o o gbọ́dọ̀ gba èrè lẹ́nu ẹ̀ kódà ó rí ẹ kò rí ẹ ọkà ìkúnlẹ̀ rẹ sí kò ka ìkúnlẹ̀ rẹ sí ẹ̀tọ́ ọ̀rẹ́ ni láti fún ọkọ rẹ ní ìkúnlẹ̀ láàárọ̀ láàárọ̀ bóun ò súre ẹlẹ́dàá rẹ̀ á súre torí abẹ́ òrùlé rẹ̀ ló sì wà ah, ṣàlàyé iye wa àǹtí mi kè tán sọ́yà bó ní ṣe bible study ń dùn bí bá ń dún ẹ̀ka aleluya ẹ máa gbọ́ kìrìsìtẹ́nì aládùá wọ́n tàka sí ẹ ìwọ náà ń tàka sí wọn ó ti gbèjà ara ẹ o ẹ gbà sírí yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ọ̀bá jà fún ṣùgbọ́n ọlọ́run ọ̀fẹ́ dáràn sí lọ́rùn nígbà tọ́rọ̀ dà wọ àtẹ̀yàn pọ̀ torí jésù mi àfìyà jẹ́ jésù kankan ò ní fìyà jẹ́ ìgbà tó sọ pé máa rí tó jésù àfìyà jẹ́ yẹn àwọn kan gbọ́ jésù ò dàbí èèyàn àwọn kan gbọ́ àwọn tó gbọ́ yẹn bí wọ́n bá jẹ́ mẹ́wàá bọ́ bá jọ́dún mẹ́wàá ni wọ́n tó gbàgbé pé o sọ pé Jésù àfihàn jẹ́ ọdún mẹ́wàá yẹn lẹ́yìn ọdún kẹwàá lọ́lọ́run tó máa gbèjà ẹ yẹ́sà ìgbà tó sọ pé jésù mi àfìyà jẹ́ àwọn tó gbọ́ yẹn tí jésù bá lọ bá ẹni tó fìyà jẹ́ yẹn tó sọ pé jésù máa fìyà jẹ tó bá lọ bá lálẹ́ tó bá kú mọ́jú àwọn tó wà ń bẹ̀ lálẹ́ àná ńgbà tó ń sọ bẹ́ẹ̀ wọ́n á ní láńgbájá ló sọ pé jésù àfìyà jẹ́ o ẹ wá lọ gbé òun ló pa o ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ tí ẹ pera wọn lọ́mọ ọlọ́run aládùúrà tí wọn àfi rí ìgbèníjà ọlọ́run torọ́ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ sọnù. So olúwa jà fún mi jà fún mi jà fún mi jà fún mi lẹ́yìn tó ti jà fúnra ẹ̀ tán ìfàkókò ṣòfò ni o lára ẹ̀kọ́ jésù ni kí ló dé tí jésù fi sọ pé bí wọ́n bá gba ilé tí ọ̀tún ṣé kí ni ẹ dáhùn bọ́ bá jẹ oúnjẹ rẹ tán bọ́ bá ti tún rí mi tún dáná ẹ̀ tún gbé kalẹ̀ fún bọ́ bá gba ilé tí ọ̀tún kọ́ tòsì sí kí ni orísìkí jésù ń sọ. So màá máa bá ẹ gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ rẹ obìnrin kan ó fẹ́ ránṣẹ́ ọlọ́run owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n onígbéraga ni bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin náà lọ́ba lọ pọ́ọ̀tù méjì ló nílé ìjọ́ tọkọ bá fowó ọbẹ̀ lẹ̀ á ṣe ọbẹ̀ sínú pọ́ọ̀tù ọkọ bó o bá ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá tó burú tọ́lọ́run ọ̀bá ti sọ pé kó kúrò mbẹ́ farabalẹ̀ ọlọ́mọ bó ṣe máa gbẹ̀tọ́ ẹ̀ fún ẹ. ìṣẹ̀lẹ̀ kan wà tẹ́mi ò lè gbàgbé ìyá mi náà táwọn àbí wọn lè gbàgbé. ẹni tí ọlọ́run ń lò mí láti máa ṣiṣẹ́ ìrànṣẹ́ lábẹ́ rẹ̀ tó dẹ̀ gbé mi ṣépè pé kẹsẹ̀tì ò ní dáa. lórí tó bá dẹ̀ òun ya bíbélì mo sọ̀rọ̀ yẹn láìpẹ́ yìí. a sì sọ lánàá a sì rántí lánàá sọlọ́run wá jẹ́ ìkà ó dẹ̀ sọ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ó rò pé òun ti múṣẹ bẹ́ẹ̀ bá rí wòlíì kan tí ń ṣe pé tẹ́ pásọ̀ kan tí ń ṣe pé ẹ fi wọ́n lẹ̀ máa wo bọ́ọ̀lù àwọn ṣe máa rí ẹ rí wọn fúngbà díẹ̀ ni táwọn bá ronú pìwàdà ẹ̀ lè rí wọn mọ́ kò lè pẹ́ tẹ̀ fi ní rí wọn mọ́ ẹni bá ti mú nǹkan mí mọ́rọ̀ ọlọ́run ẹni bá ń forúkọ ọlọ́run bójú ṣiṣẹ́ ibi tó bá jẹ́ni tó ń lọ sí church tó jẹ́ pé ayé rẹ̀ tako bíbélì ṣàtúnṣe ọ̀nà rẹ̀ ránṣẹ́ ọlọ́run yẹn jẹun tán a ò ṣe màìdíà ẹ ò ṣe kinní kan ó dẹ̀ sanwó ẹ̀ ó dẹ̀ ń lọ ọ̀rẹ́ rẹ̀ tó jọ́kọ̀ obìnrin yẹn dẹ̀ ń sìn obìnrin yẹn náà dẹ̀ tún láyà ó tún ń sìn ẹ ṣe kẹ́ ẹ àbẹ̀wò wa o ẹ ṣe ẹ àbẹ̀wò wa o bí ìránṣẹ́ ọlọ́run yẹn ṣe dẹnu ọ̀nà ó kàn yíjú padà ni ntọ́kọ ti mú mọ́ra látọdúnmọ́dún tọkọ ò lè sọ̀rọ̀ ọlọ́run gbèjà ọkọ̀ ńjọ yẹn ìránṣẹ́ ọlọ́run yẹn kàn yí padà ni ó ní arábìnrin ọlọ́run pèsè owó fún ẹ láti ran ọkọ rẹ lọ́wọ́ nu iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n oríra rẹ bí epo jẹ́ bákan. ṣé bọ́ọ̀rùn ẹyọ kan náà ni lórúkọ jésù á dé bẹ́ẹ̀ sọ pé jésù gbà mí o lọ́wọ́ àwọn ìwà tó fẹ́ bà tèmi jẹ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn ìwà tó fẹ́ bà tèmi jẹ́ jésù fàánù rẹ gbà mí. Yeah yóò sì ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù wẹ́rẹ́wẹ́rẹ́ bí nǹkan ṣe bẹ̀rẹ̀ sí lọlẹ̀ ni ẹ tí nǹkan fi tán fún yes tẹ bá ní tẹ bá rọkọ tàbí ìyàwó tó ń fi ẹ̀tọ́ ìyàwó tó ń fẹ̀tọ́ du ọkọ tàbí ọkọ tó ń fẹ̀tọ́ du ìyàwó máa ṣojú ṣe tiẹ̀ n ti ń jẹ ìyẹn Ọlọ́run ọgbà lọ́wọ́ ẹ̀ ọ̀ ń tọ́jú ẹ̀ pamọ́ ni tẹ bá róbì tó ń fi ẹ̀tọ́ àwọn ọmọ dùn tó máa tó máa tó máa tó máa tó máa ìyá tó máa tó máa fowó tó yẹ kó fi sanwó iléèwé ọmọ á fi raṣọ òkú ẹlẹ́dàá ọmọ àgbà lọ́wọ́ ẹ̀ ojúṣe tiwa àgbọ́dọ̀ má ṣe tẹ́ bá ka ìwé ebéèrú orí kẹwàá ẹsẹ̀ ọgbọ̀n ó ní nítorí àwa mẹni tó wí pé tèmi lẹ̀san èmi ó gbẹ̀san ó ní olúwa wí pé tèmi lẹ̀san èmi ó ṣe kí ni òun ó gba so o lè bọ́ lọ́rùn gba ẹ̀san tó o bá ti ṣe tẹ́ ẹ bá ti sọ pé n tó ṣe fún yín lẹ́ẹ̀ ṣe fún ẹ ti gbéra yín sípò ọlọ́run nìyẹn ìbéèrè rè ìbéèrè rè ṣé fúnra yín lẹ yí gbà yín padà bẹ́ẹ̀ bá wọ́wọ́ yá tẹ̀ bá rí yá ńkọ́ ta ló fi sọ́kàn àwọn tó yá yín lówó pé kí wọ́n yá yín lówó sẹ́yìn nìkan ni ọkọ kọ́ máa fìyà jẹ ni ẹ̀rẹ́ni tọkọ fìyà jẹ títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ tí gbà obìnrin yẹn dẹ̀ yí padà ṣé bẹ́yìn lẹ dúró yìí ṣé wà nílé àárẹ̀ ni ẹ mọ̀ọ́re. kèétan o ṣé ká ka díẹ̀ sí i ẹsẹ̀ kèló la kà dé a ti ka ìkẹrìndínlógún a fẹ́ ka ìkẹtàdínlógún báyìí róòmù orí kejìlá ó yẹ jájọ kà á ẹ má ṣe fi búburú san búburú fún ẹnì kejì yín ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn ẹ máa pèsè tó tọ́ níwájú gbogbo èèyàn ẹ má fi búburú san búburú ẹ lọ jókòó kẹ ẹ máa dáná fún wọn o ṣe é gbọ́ ẹ máa ẹ máa dáná fún wọn ẹ jẹ́ fún yín láṣìírí iye ẹnu tó bá ń jẹ látọwọ́ rẹ ní iye ẹ̀dá àwọn tó máa ma tó máa ma pèsè fún ẹ. ẹ̀yin náà fẹ́ béèrè mò ń bọ̀ mà iye ẹnu tó bá ń jẹ látọwọ́ ẹ ó ní iye ẹ̀dá tó máa ma pèsè fún ẹ. ẹni tí ń ṣe ẹ́ níbi máa bọ̀ Jésù ní ẹ súre fáwọn tó fi yín rí ní ẹ gbàdúrà fáwọn ọ̀tá yín akẹ́kọ̀ọ́ débẹ̀ ẹ máa rí i pé ohun tó sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tàdúrà rí ọgbà àwọn àìfi ẹ̀kọ́ Jésù ṣíṣe ló kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àdúrà kìí pẹ́ kó tó gbà ẹ nílò àti rán anybody sọ ọlọ́run ẹ̀yin ẹjọ́ ọmọ ọlọ́run ẹ máa gbégbé ayé wọ ọlọ́run ẹ máa gbégbé ayé tí jésù tí jésù ní ká máa gbé ẹ máa gbàdúrà ìwọ̀n bá àdúrà yìí tó ń jẹ́ ká máa dààmú pé mo fẹ́ máa gbàdúrà gan mo fẹ́ máa gbàdúrà gan àdúrà tí ń gbà kì í pọ̀ ah! ṣó yé wa ṣá àdúrà tó máa ń gbà kì í pọ̀ rẹpẹtẹ Lásárù jáde wá ẹ mélòó lọ́sọ̀ọ́ ẹ̀ẹ́mélòó ẹ̀ẹ̀kan lásàrù jáde wá ẹ̀ẹ̀kan ni bólúwa ti wà síbẹ̀ mi ẹ̀ ti wà òjò nírọ̀ fọdún mẹ́ta tóṣù mẹ́fà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ta ló sọ bẹ́ẹ̀ Èlíjà ẹ mélòó ló sọ ẹ̀ẹ̀kan so ẹ̀ẹ̀kan so kí ló sọ ẹ wo ń ta wò lórí ìròyìn ayọ̀ láàárọ̀ yìí ìwé mọ́sí orí kẹjọ ẹsẹ̀ kẹwàá látẹsẹ̀ kẹwàá sísàlẹ̀ gbà tó débì kan ó ní àwọn èèyàn máa di alárìn kiri ó ní orin wọn yóò di ọ̀fọ̀ nítorí kíni wọ́n kọ̀rọ̀ olúwa ó ní wọ́n da alárìn kiri wọ́n máa sáré káàkiri kíni wọ́n wá kiri wọ́n ń wá ohùn olúwa ohun olúwa tí wọ́n fi sílẹ̀ sí yàrá ṣùgbọ́n torí pé wọ́n lè ṣèfẹ́ olúwa wọ́n dání tó ń wá ohun olúwa kiri lónìí orá àánú gbà. sọ́ọ̀sì yé wa ẹ má fi búburú san búburú ẹ̀kọ́ Jésù ni ẹ̀kọ́ Jésù ni ó yẹ wá béèrè béèrè yín ẹ wá béèrè béèrè yín ẹ bá ń sọ fáǹtì títí pé kí wọ́n súre fáwọn tí ṣé wọ́n sì wà ń bẹ̀ peter ete yadare yadare wàá fi. lómìdé kún un sẹ̀ pẹ̀ kẹ́ẹ̀lì kókó ẹ̀ fún wa ń padà ẹ̀ mo lè máa bè bó jí gbogbo ẹ̀kọ́ ibi ṣọ́ọ̀ṣì ibi ana gbogbo ẹ̀kọ́ ẹ̀ ló ń ni bí pé bọ́jọ́ a jí láàárọ̀ kọ́ máa kálẹ̀ kọ́ máa kí ọkọ̀ kọ́ máa kálẹ̀ kọ́ máa kí ọkọ̀ padà ṣe hàn yàn mo jí láàárọ̀ mọ̀lá pàpà ẹ̀ka ẹ̀ka àárọ̀ ẹ̀ lè o ṣójì mọ̀ oṣù kan fún lérí kalẹ̀ màá tún gbé ọkàn kò ní dànù ní yẹn sì máa jẹ́dùn ọkàn ń tún gbàdá gbọ́mi jẹ́ lọ́dún níbi máa kálẹ̀ sí i ah, másìmọ̀ kò fẹ́ ṣe odidi oṣù kan ló kù nísìnyìí ikọ̀ dànù ọ̀dà ọjọ́ ìsìn màmá gan-an ṣá adé egbèbọ́jì okùn nǹkan ìjọ mẹ́ ìjọ bàbá ẹ káàárọ̀ dàbí síjọ́ mi kò sóòrò ọ̀fẹ́ ò lè fún dànù ìhàn sì ń gbomi jẹ́ lójú ń síbẹ̀ mọ́lá ń gbọ́ sí ọlọ́run àbáyọ mi ẹ̀mí wo ló ń kó ń ba nìsùn nú ilé bójú fẹ́ sùn bàmálẹ̀ ìwọ ẹ̀mí tó ń ba nìsùn ọ̀yá olúwa kò finá pín gbàdúrà nínú ọkàn àyà ti ọyì ìpàdé ìdélé láti ipò bẹ́ẹ̀ bá ṣe àlò di ẹ̀ páyà mo ní kò nílé ẹ̀ lò mo ní ń gbà yìí ń kújọ́ mẹ́jọ ń kú oṣù kan ń sọ ọkàn kò ní orí ọ̀fẹ́ ò lè fún dáa nù kò sí owó ni kò sí rọ bọ́tẹ̀ ajìn kò ní owó mo nígbàgbọ́ fọ̀lì òun bá owó ìmọ̀lẹ̀ fún gbàmà sí kọ̀ hàn kò ní hàn ṣá ń sàrẹ̀ ní olè à ẹ ṣàṣe ká lùmọ́ lọ́dà làkú kọ́kọ́ àlọ́ ti àkọ́kọ́ pẹ̀lú omi jẹ́ mo tún fún kóòlì líjẹ̀jọ̀ ìjẹ́jọ̀ yà àlọ́ pẹ̀lú omi jẹ́ motu mokaleba kodanu kwadomije motufu kolo ajuwe ligba aburo ari na aburo ni mo lia mo li báyìí báyìí mo lámọdé ìrànkẹ́ ń sì ń dùn ìrànkẹ́ ń dùn gan ni ó tó àdì lálẹ́ ọ̀nà lálẹ́ ọ̀nà ó ti pẹ́ kéde lọ́ àdì ìgbà pàpà mo fẹ́ o lọ́kọ̀ọ̀kan èèyàn ọmú kan ń gba ìmọ̀ ìfi ẹ́ lí bójú ọmọ ń tẹ̀lé níhìn kò lè dọ́gba lòun sọ̀mọ́lì ló ń kọ Jésù ó ti di dandan ló ń kọ Jésù nìkan ẹ̀ ń pèlè hìn èyí ń yóò ń kọ́ ọmú kan lọ ó ti di dandan kọ́rọ́nà àbàyò ìdí ẹ ká aleluya ẹ a nílò ẹ̀kọ́ ìdílé ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ jẹ́ àrọ́ra amen. a nílò kíni mọ́ dára ẹ̀ láàmú a nílò kíni mo pè é ẹ̀kọ́ ìdílé ẹ gbọ́rọ̀ yìí o ọlọ́run a máa dán sùúrù èèyàn wò ẹ gbọ́n tí mo sọ kí ni mo sọ ọlọ́run máa ń dán sùúrù èèyàn wò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní irú àwọn ọkọ tán wà ní koríta yẹn lórúkọ Jésù láìpẹ́ yìí ẹjọ́ máa máa wá ni ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa Ọlọ́run ń dán sùúrù yín wò ni o ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ ìtẹríba náà ló máa ṣẹ́gun kan yẹn ìfaradà ìfàyàrán sùúrù nǹkan kan nípa sùúrù wa ni pé lọ́dọ̀ ọlọ́run kò sí pé mo ti ní sùúrù tó. kí ni mo sọ ah ìyá àbúrò wọ́n fọwọ́ sórí báyìí wọ́n ṣe báyìí kò sí pé mo ti ní sùúrù tó a máa ní sùúrù lọ ni ọlọ́run ní sùúrù fún wa títí tó fi yí àwa náà ni àbí ṣéjọ́ tí wọ́n ti bí yín ìjọ́ tán ti wàásù ọ̀rọ̀ ọlọ́run fún yín ṣéjọ́ yẹn náà lẹ ti gba jésù ẹ kí lẹ wí sá <laughs> sá <laughs> ṣe rí ọjọ́ ń bọ̀ tí bàbá yìí <laughs> tí wọ́n máa sọ ẹ̀rí wọn fún yín a ẹ̀yin obìnrin wa ẹ wàá mọ̀ pé ẹ nílò o ọ̀pọ̀lọpọ̀ sùúrù ní tí wọ́n fi ojú ìyàwó wọn rí bí wọ́n ṣe wà wọ́n ní oṣù mẹ́jọ ṣe oṣù mẹ́jọ lẹ́gbẹ́ àbọ̀dún mẹ́jọ wọ́n láwọn lè má wálé sá ọ̀yà ẹ wá sọ díẹ̀. praise the lord yeah. praise the lord. Ah, a àmọ́ yìí ó máa gan-an eh, nítorí irú èmi nísìnyí mi ò ya pé mi ni kí n kàn mọ́ pé mo ní eh, ọmọ nle ni ti n bá wọlé báyìí àgbọ̀rọ̀ Jésù kẹ̀ rẹ́díò ẹ̀yìn gbọ́dọ̀ gbé ni o ó dẹ̀ ṣe sùúrù kúnlẹ̀ náà ni àbá kò ṣe lé <laughs> amen tó bá ti tó wá pẹ̀lú ìyàwó wọn. ẹjọ́ máa wá sípò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó wọn ti ń gbádùn sìn ẹ máa ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ ọdún ni o ẹnu ẹnu ẹnu ìyàwó wọn gan ló ti máa dùn dáadáa so la ẹ ẹhẹn lẹsẹ rí ẹ àwọn ẹ̀kọ́ Jésù ẹ àwọn praise God àwọn ẹ̀kọ́ Jésù àwọn ẹ̀kọ́ Jésù ó máa yí wa padà bẹ́ẹ̀ ni ẹ ní sùúrù ẹ ní sùúrù kò sí nǹkan tẹ̀ ń wojú Ọlọ́run fún tọ́lọ́run ò lágbára láti ṣe tẹ́ bá ti lè kọ́ ẹ̀kọ́ rẹ̀ tẹ́ bá ti lè kọ́ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ ni wọ́n fi mú èmi tó jẹ́ pé tẹ́ bá délé tẹ́ máa bọ́ aṣọ yín lẹ̀ tẹ́ máa sọ pé ẹ kówó tó wà ń bẹ̀ yẹn kẹ́ ẹ kà ó máa padà dà bẹ́ẹ̀ ọ ẹ kú kalẹ̀ ìyá mi ìyá àgbà wọ́n kọ́ ìyá kékeré ṣé ó yé yín ìyá àgbà wọ́n kọ́ ìyá kékeré ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n mọ̀ tó yẹ kí wọ́n mọ̀ tí wọ́n fi àṣètò kan lórí rédíò láìpẹ́ yìí irú ẹ̀ ò ní dé báyìí gbà tó tó àkókò tí ẹ̀mí mímọ́ gbá ọ̀pọ̀lọpọ̀ obìnrin mú obìnrin kan pè nítorí kọ́kọ́ ilé gbọ́ tiẹ̀ kò mọ̀ pé Jésù ló ń jẹ́ kọ́kọ́ gbọ́ tẹni torí kò lẹ́kọ̀ọ́ Jésù ló bá lọ sọ́dọ̀ wòlíì kankan ló lọ wòlíì yẹn wá sọ pé kó lọ ra ekiri ẹran kó lọ sí ìsọ̀ ẹran kó lọ ra ẹran so wọ́n wá ṣe wọ́n wá bá wọ́n láwọn bá ṣiṣẹ́ wòlíì sínú ẹran yẹn pé kó ki ẹran odidi ẹran ẹyọ kan gígé kan kó kì í sí ojú ara rẹ̀ láti alẹ́ mọ́jú tó bá di ọjọ́ kejì kó sè é ní ọbẹ̀ fún ọkọ ẹ̀ ó dẹ̀ sè mọ́bẹ̀ ọkọ dẹ̀ jẹ́ kò dẹ̀ sáyí padà ẹ sọ pé wàá <laughs> ẹ oríṣiríṣi gbogbo àwọn kò yí padà o kò ṣiṣẹ́ wòlíì náà tẹ́lẹ̀ tó lè yí ọ ọkàn ni ọkàn ọkàn ọkọ ni jésù ló dẹ̀ máa ń gba ọkàn kò kí ń ṣeṣẹ́ wòlíì kò sí nǹkan kò sóògùn tán lè ṣe fún ẹ tó àfi tó o bá fẹ́ sọkọ yẹn dárin dìn mo láwọn méjì kan tó jẹ́ pé mo mọ̀ wọ́n dáadáa ọkọ ìkan mo ṣẹ̀ gbọ́ pọ́kọ ẹ̀ láìpẹ́ yìí ni kọ́kọ́ mi jẹ́ tèmi kọ́kọ́ mi jẹ́ tèmi làwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n ni wọ́n fi lọ ṣoògùn lórí ọkọ wọn wọ́n dẹ́ sà wọ́n sàsọkọ wọn wọ́n ṣoògùn yẹn gbogbo tí wọ́n ní kàn fọkọ jẹ wọ́n fún jẹ ìta ní kó ọkọ fi wẹ̀ ọkọ fi wẹ̀ ìta ní kan bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ìta ní gbẹ́ kan lò sójú ara kọ́kọ́ bá wọn níbàlòpọ̀ wọ́n lo gbogbo ẹ̀ báwọn ọkọ wọn ṣe dáréde nìyẹn àwọn ni wọ́n ń padà dábùkátà gbé díẹ̀ ní tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ẹni e, eléyìí tọkọ ẹ̀ kú kọ́kọ́ tó kú òun gbogbo bùkátà ọmọ gbogbo bùkátà ọkọ ọ̀ra mọ́tò fọkọ̀ náà wò pé kọ́kọ́ máa fi ṣiṣẹ́ kọ́ máa fi ná àgbàrá sí Ṣàngó àgbàrá sówódé irọ́ náà ní gbogbo ẹ̀ ọkọ̀ sàrìndínkù ni sùúrù ni ẹni o sùúrù ni ẹni o ẹni bá lọ́kọ tó le tó níyàwó tó le tó lọ́mọ tó le ẹ̀kọ́ jésù la fi ṣẹ́gun ẹ̀ jésù sì dáhùn ẹ̀ sàmì jésù ọba wa yanjú ẹ̀ sòsòrò lẹ máa ṣe kí ni torí inú bàbá yín tí jẹ́ jésù inú rẹ̀ ò ní dùn pé ẹ bọ́kọjà o inú rẹ̀ ò ní dùn pé ẹ báyàwó já o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti bínú kókó nílé ọkọ bẹ́ẹ̀ ó dàbámọ̀ fún wọn gbà táwọn ọmọ sì wà ní kéékèèké tí wọ́n ti nílò ìnáwó tó pọ̀ wọ́n ní ọlọ́wọ́ bá ń gbẹ́rù mi ọlọ́wọ́ bá ń gbé ọlọ́wọ́ bá ń gbé ẹ kò sí ọkẹ́rù òkú lọ o ńgbà tó ọmọdé ọmọ pé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí lọ léèwé gíga lọ́sẹ̀ mọ̀ pé ẹ ẹ ẹ ṣe sùúrù ẹ ní kábàámọ̀ o ẹ já dìde sáàrí nǹkan kọ́ lé ní ọ̀yẹ̀jà sọ fọlọ́run olúwa má jẹ́ ń jẹ̀bi tí mo kọ́ má jẹ́ káwọn nǹkan tí mo kọ́ ikú di àbámọ̀ fún mi ó yẹ ẹ̀sọ́ dàdúà ẹ̀sọ́ dàdúà ẹ̀sọ́ dàdúà Jésù jọ má jẹ́ ń jẹ̀bi o má jẹ́ ń jẹ̀bi tí mo kọ́ o Olúwa jọ o má jẹ́ ń jẹ̀bi àwọn tí mo kọ́ o ṣàánú mi o àwọn tó lò mí láti kọ́ àwọn tó lò mí láti teach àwọn nǹkan tó jẹ́ pé àjọ àjọ òun ṣàlàyé fún wa yìí má jà jẹ̀bi ẹ o lórúkọ Jésù Kristi olúwa wa la ti gbàdúrà olúwa gbọpẹ́ wa olúwa gba ìyìn wa ògo forúkọ rẹ olúwa gbàtà pàdé nínú ìṣọ́ òru olúwa jọ fún wa lókun àti gbàdúrà bó o ṣe darí wa nírọ̀lẹ́ yìí ní alẹ́ náà wá darí wa a ó máa yìn ọ́ lórúkọ jésù kristi olúwa wa amen àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ a ṣé ẹ ti log out.